ní ọjọ́ kan jésù sì ń gbàdúrà àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì tọ̀ ọ́ wá pé kí ó kọ́ àwọn bí a ti ń gbàdúrà ó wá dá wọn lóhùn báyìí pé báyìí ní kẹ́hìn kí ó ṣe máa gbàdúrà bàbá wa tó ń bẹ ní ọ̀run ọwọ́ ní fún orúkọ rẹ̀ gbé ìjọba rẹ̀ kalẹ̀ sí ayé yìí pèsè oúnjẹ òòjọ́ wa fún wa lónìí kí o sì dárí ẹ̀ṣẹ̀ wa jì wá jésù tẹ̀síwájú láti sọ ìtàn kan fún wọn láti fi ṣàlàyé ẹ̀kọ́ nípa àdúrà gbígbà láìsinmi ó ní ọkùnrin kan wà tí ó gba àlejò ní òru kò sì ní oúnjẹ tó máa fún àlejò yìí bó ṣe gbéra nìyẹn ló bá lọ sí ilé ọ̀rẹ́ ẹ̀ láti lọ béèrè fún ìrànlọ́wọ́ oúnjẹ tó máa fi ṣe àlejò nígbà tó dé ilé ọ̀rẹ́ yìí tó béèrè fún ìrànlọ́wọ́ ọ̀rẹ́ ẹ̀ bá sọ fún un pé kó máa lọ òun àti ìdílé àwọn ti sùn torí pé ilẹ̀ ti ṣú ṣùgbọ́n kò dákẹ́ àti máa béèrè jésù wá sọ wípé ọ̀rẹ́ yìí tó bá kọ̀ láti fún ọ̀rẹ́ ẹ̀ tó wá béèrè fún ìrànlọ́wọ́ ní tó fẹ́ ó máa fún un nítorí pé ọ̀rẹ́ yìí kò dánu dúró láti máa béèrè fún ìrànlọ́wọ́ nítorí pé ọ̀rẹ́ yìí dákẹ́ láti tẹ̀síwájú láti máa béèrè fún ìrànlọ́wọ́ oúnjẹ tó máa fún ọ̀rẹ́ yìí Jesuà tẹ̀síwájú, ó wí pé "Ẹ wá kiri, ẹ ó sì rí; ẹ kanlẹ̀kùn, a ó ṣí fún yín; ẹ béèrè, ẹ ó rí gbà" tàbí ta ni nínú yín tí ọmọ rẹ̀ tó máa béèrè fún ẹja tó máa gbé ejò lọ́wọ́? Mélòó nínú yín ni ọmọ ẹ̀ máa béèrè fún àkàrà tó máa gbé òkúta lé e lọ́wọ́ tàbí tí ọmọ máa béèrè fún ẹyin tó wá máa gbé àkekèé lé e lọ́wọ́ bí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ èèyàn búburú tẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń fún ọmọ yín lóhun tó dára mélòó mélòó wá ní bàbá yín tó ń bẹ ní ọ̀run kò ní ṣàlàyé fi ẹ̀mí mímọ́ fún àwọn tí wọ́n bá béèrè fún